èmi ni chief imam yorùbá from Ìlọrin ẹni tó bá jẹ́ chief imam yorùbá nílọrin òun náà ni chief imam yorùbá general nílẹ̀ yorùbá torí Ìlọrin ni ẹ̀sìn ti wá àsìkò tó yẹ ká mọ kí jímọ̀ fáwọn èèyàn ní mo wá dúró láti fẹ́ kí n gbọ́n tí a àkọ́kọ́ nú ẹsẹ̀ tẹ ẹsẹ̀ wá Kwara àti Kogi kò sínú àjẹ́ndà yín ó dùn mí púpọ̀ aago mẹ́wàá mo ti débí mi ò tún wá kí jímọ̀ nítorí tiyín tò tí mo wá délé tí mo wá fìwé hàn wọ́n wọ́n wà ní Kwara àti Kogi kò sí ń bẹ̀ local government sì ń bẹ ní Kwara state sixteen Yorùbá ní twelve so àwa tá a wá jẹ́ Yorùbá tá a wá wà ní Kwara ẹ ẹ recognize wa pé Yorùbá ni wa ẹ ẹ recognize wa pé ìran Oòduà ni wa ìran Oòduà ni wa. Kwara sì ni problem ti bẹ̀rẹ̀ ìgbà tán ti pa Àfọ̀njá tí kálukú ti dákẹ́ pé kò sí tọ́ka wọn mọ́ wípé Àfọ̀njá ẹ máa bá wọn yí pẹ̀lú ilẹ̀ north ibẹ̀ ni problem ti bẹ̀rẹ̀ ibẹ̀ làwọn Fúlàní ti ń wọ ilẹ̀ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tó fi di pé wọ́n káàkiri gbogbo ìletò tẹ bá fẹ́ paná ogun àfi ká padà sí Ìlọrin ká lé ẹ́míà lọrin Fúlàní ká lè padà sí Sókótó ká ní báńdìrì wa ní Jẹ̀bà jébà sí Ìlọrin one hundred and seventy kilometre ní sí Ìlọrin wá àtẹnìkan wá wá láti Sokoto tí ó máa kírèmù sí Ìlọrin pé òun lòún nílẹ̀ ìkẹtẹ ẹ̀ka mójútó à mójútó kò sí pọ́blẹ́mù lẹ̀ níbí lọ títí Ìlọrin ni pọ́blẹ́mù ti bẹ̀ ibẹ̀ là ń Fúlàní wà ibẹ̀ lẹ́yẹ ká fèsì ká jagun bẹ̀ ká gbagbára bẹ̀ ká bá gbagbára bẹ̀ á wà sọ̀sídìí ẹ̀sìn tábí rú wa lójú òun lẹ̀ mọ̀ nínú ìsìlámù wọ́n da gbogbo sísítẹ̀mù wa rú gbogbo ọmọ yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ adéwùmí adélájà adébọ̀wálé ọmọbọ̀wálé bùkọ́lá ókọ tá à ń jẹ́ nù wọ́n dẹ̀ dé wọ́n ní ká máa jókòó muslim wọ́n ní kí ló kọ muslim tí wọ́n mọ̀ jẹ́ wọ́n ní kí wọ́n mọ̀ jẹ́ muftau inú rẹ̀ wá dùn yóò ní muftau lánàá ń ẹni tẹ́ rí rò pé ìwọ ń kọ́ ìwọ tó jóbìnrin kí ló kọ̀ rẹ̀ à ah, àǹtí ajára lèmi o ajára ajára ìgbà tí mo wá darí Saudi Arabia dé mo lo ọdún mẹ́sàn-án láti mọ ìmọ̀ èdè Arab láti lè kọ́ láti lè kà tí lábáwá àbájọ fèsì ara wa ìwé ni wọn bestekilal bebas ìlà sáràtì mi náà yẹtẹlẹ fi kọ́ nù wà má ti kò bẹ́ẹ̀ náà yìí mọ̀lẹ́ jálá fi kọ́ ìdẹ̀mílẹ̀ mọ́sà lekuli ma yẹ salawaji la rẹ fakuli fi tuma di tafkiri an yẹ tafa kari satiyati na alikali kọn wali lẹyìn lẹsi arajani minna sabi Yorùbá wadarasi fi kọba ni Yorùbá wànàsítù mi sùúrù bí yorùbá pátábárakà la asan yorùbá àǹtí ajára sọ ọmọ tí mo kọ rẹ olóhùn ọmọ òkúta lọ ń jẹ wọ́n sì ní ká máa jẹ bẹ́ẹ̀ ẹ́ ìwọ kọ́ onímúfútáwù ló ń jẹ kí ni tùmọ̀ fútáwù léde lábá ńgbà ọmọ kọ́kọ́rọ́ tàbí sílẹ̀kùn inú rẹ̀ sì ń dún so àwọn fúlàní ti wọ̀ ọ̀dọ̀ wa wọ́n change gbogbo wọ́n rí i pé a ní nǹkan tó dáa nínú ẹ̀sìn wọ́n gbà lọ́wọ́ wa wọ́n ní ká máa jó ọkọ̀ mùsùlùmù sọ́kọ̀ mùsùlùmù náà tẹ́jẹ̀ nínú náà lẹ́ ń jẹ́ òsílà inú tẹ́ tẹ́ dò àti wọ́n òsílà yóò wá fẹ́ yín àgà táwọn nẹ́pà fi ń go àgà sọ. ìwọ ń kọ́ ará èkó mísírà rúlà tá a fi ń wa fún ẹ èlò ń jẹ́. so gbogbo kínní about two hundred and something ní o kọ tí mo condemn nínú Islam tẹ́lá wọn jẹ́ because wọ́n mọ̀ pé okọ̀ tẹ̀ ń jẹ́ yẹn okọ̀ yẹn dáa tá a máa pè ní adéwùmí okọ̀ tó rẹwà ni òun náà làwọn lábáwá ń jẹ́ ní Saudi Arabia torí pé n tó pa wá pọ̀ pẹ̀lú Saudi nǹkan méjì náà ni King Saudi Arabia ọba aládé wọ́n pè wọn ò sọ pé emir of Saudi wọn ò sọ pé sultan of Saudi ibo wọn náà ti wá wà ní Kùránì kéèyàn máa jẹ́ emir sọlọ náà lọ sọ ní Kùránì pé ẹ máa jẹ́ emir ẹ máa jẹ́ sultan níbo ló ti wà ní Kùránì irọ́ tán pa fún yín nù wọ́n wàá wé láwà níbi àwọn tí mọ́tò gbá láwà ní báyìí because kí ni ìtumọ̀ láwà ní question láwà ní èdè lábáwá ni kí ni ìtumọ̀ rẹ̀ ó ní alẹ́ àmọ́ ìmù láwà ní tábà dákọ̀ àmọ́ ìmù wà ní láwà ní òun náà pè ní àmọ́ ìmù kọ̀ wá sẹ́ni tó lè wà nù wáyé àti ilẹ̀ haúsá tó wà ní kí ló kan ọmọ tiẹ̀ tí ó ní àmọ́ ìmù ní láwà nílé ọmọ jẹ́ àmọ́ ó kọ tiwa adé ni crown òun ni alimusawamat adatu moluku arafikiya táàfin dá àwọn balẹ̀ abá àwọn fi pe wa ní adéwùmí adésínà àwa lè pe ọmọ tiwa ládé àwọn ò lè ọmọ tiwọn láwà ni so bọ́n ṣe ṣọ́ọ̀tì ni so the reason why ẹja mójútó ọ̀rọ̀ lọ́rin sẹ́kẹ́tì wa ní ní afẹ́nifẹ́re ìrìnnúwá group àjọ wà ní jẹ́bà ní twenty eight ọba jẹ́bà emir lọ́rin ní kọ́ lọ́ọ́ yes gómìnà wa wèrè tẹ́lẹ̀ president eré ẹ ti dàrú Bukola yes so wọ́n ti ọba aládé mọ́lé wípé ó pèrè ní ọba aládé wọ́n sì tì mọ́lé àwọn gómìnà sì dákẹ́ àwọn chairman secretary wa lọ́wọ́ wá sí jẹ́bà about one hundred fifty thousand naira náà fún ọba jẹ́bà ní February so ẹ ká mójútó boundary wa Afẹ́nifẹ́re renewal group iṣẹ́ tán sẹ́nu ẹ̀yin Àgbẹ̀kọ̀yà mo ti pè é ọ̀gá yín a sọ̀rọ̀ lálẹ́ àná so wọ́n láwọn alálejò ẹ múra sọ̀rọ̀ lọ́rin iṣẹ́ tó kùnú OPC dà ọmọ tí ń kọjá mi lẹ́mìí lọ́dọ̀ ẹ dìde sókè kiri yìí ṣé kí n dá nìkan fún yín oòdùà ni mí mo lè tọkàntọkàn láǹsọ mo lè fara gbà bọ́n oòdùà tọkàntọkàn láǹbíọ́.